alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasuli mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára Ọlọ́run ba a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn lórí masihu dajjal àtàwọn fìtínà rẹ̀ a fìtínà yìí oríṣiríṣi ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lọ ṣùgbọ́n kí ni tí ó máa jẹ́ ọ̀nà àbáyọ kó ń bi fìtínà ti rẹ̀ òní tí a máa gbéyàwó lónìí lágbára ọlọ́run tàbá wá kúrò níbẹ̀ a wà bọ́ sórí pé màsíwù dàjáàlì o èyí ṣe tọ́lọ́wọ́n bá tí ò fi sọ nípa rẹ̀ nínú alukurani alápọ̀nlé ìparun rẹ̀ báwo ni yóò ṣe wáyé bákan náà a wà ti bẹ̀bọ̀ sórí ọ̀rọ̀ nípa Nábì Ìsá aleyhi salatu wa salam ìkíní òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alaihi wa bọ́lọ̀ ń ṣe sọ nípa rẹ̀ nínú alukurani bilmu'minina ra'ufun rahim aláàánú oníkẹ́ ńlọ́jẹ́ fúnbàjẹ́ onígbàgbọ́ òdodo lára àánú àti kẹ́rẹ̀ òun náà ní bó ṣe ṣàlàyé fún wa nípa màsíhù dajjal lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé òun ẹ̀rùn ròpẹ́ nìkan ó tún lè gba ìtànjẹ mọ́ pẹ̀lú màsíhù dajjal àfẹnutọ́lọ́ ń ti kádàrá pé kò ní í soríire nínú ìsẹ̀mí ti ayé àti tọ̀run onìkan ńlọ́sẹ̀kù abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó sì wà lẹ́yìn tí ó sọ̀rọ̀ rẹ̀ láyé nínú sàárè lọ́jọ́ gbẹ̀ǹde alùkìyàmà nínú riyadu salihin Ànábì jẹ́ àmọ̀ pé Ọlọ́hun bá ò ní gbé òjíṣẹ́ kan dìde àfi kó jẹ́ ọ̀ranyàn fún òjíṣẹ́ wọn láti ṣàlàyé gbogbo ǹ tó bá máa lóore fáwọn ìjọ rẹ̀ gbogbo ǹ tó jẹ́ aburú kó ti yà wá wọn níṣọ́ra kúrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni Ànábì náà ṣe sallallahu alayhi wa lam yada khayran illa dalla ummatahu alayhi gbogbo ntọ́jọ́ rẹ̀ ànábì òfilẹ̀ àfikún ti ju wa níwèé rẹ̀ wala sharran illa haddaraha minhu gbogbo ntí ń jáboro ànábì òfilẹ̀ àfikún ti yá wa ìjọ rẹ̀ àlìhùmà rẹ̀ níṣọ́ra kúrò ń bẹ́ẹ̀ rírà tó wá wà níṣọ́ra kúrò ń bẹ́ẹ̀ òun náà ni fìtínà masihu dajjal torí pé ń tóbi jù nínú fìtínà nínú pààyàn kẹkẹ ìdààmúdàbò èyí tó ṣe wípé ìjọ yóò máa bá fojú winá tí ètijọ́ gbẹ̀ǹde àlùkìyàmà òjíṣẹ́ lọ́wọ́n ba ó jáde láyé lẹ́yìn tó ṣe pé kò fi álẹ̀ sínú òkun lórí ìmọ̀lẹ̀ ńlọ fi á sí nínú àánú rẹ̀ tó ní bọ́lá sọ nípa rẹ̀ pé òfin rahim aláàánú ńlá oníṣe ó ti wá ìtọ́nisọ́nà àtìyín nípa bóò ni a sì jàjàbọ́ kúrò níbi aburú masihu dajjal ọkàn wọn nǹkan bíi mẹ́rin kan lè fún wa léyìí tó ṣe pé tá a bá lè tẹ̀lé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run a ní jìn sọ́fin fìtínàtì masihu dajjal nǹkan alákọ̀ọ́kọ́ atamasuku islam islam tó ń ṣe mọ́sẹ́ni yọ̀bọ kẹ́má islam tó nítumọ̀ islam rìndọ̀rìndọ̀ jìnnà sí islam gangan tó lágbòye tó jindò nínú ìmánì ètò ṣe pé yóò lágbára tí ó lákin ní kó máa fi ṣe Islam lọ nímà nípa àwọn okọ̀ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run lọ dàmà awar kò sínú okọ̀ ọlọ́run awar kò sínú àwọn ìròyìn tá a fi ròyìn ọlọ́run torí pé ti ọlọ́run ọba walillahi al-asmaul husna àwọn okọ̀ tó dára jùlọ tọ́lọ́run ọba ní í ṣe laysa kamithli shay'un kò sí nǹkan kan tá a lè fi ọlọ́run wé kò sí ní tá a lè fi wí ọlọ́run ẹ̀ńtọ́ bá rí n ló fi nǹkan wé ojú rẹ̀ ò tó ọlọ́run látò dẹ̀rẹ́ kò lè àbùsọ̀rọ̀ wọ́wọ́ yìí dẹ̀rẹ́ kò lè àbùsọ̀rọ̀ kò sójú kankan kò sẹ́ni ẹ̀ka tó rí ọlọ́run ọba sójú báyìí ṣùgbọ́n ọlọ́run ọba gbogbo ẹ̀dá pátápátá ò ní ń rí yẹn ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló nígbàgbọ́ èèyàn bíi tíá ńlò náà ló ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa masihu dajjal mú ní àwọn àrọ́mọdọ́mọ anabi adam oní masihu dajjal oní ń ṣe àti pé báṣàrù ni gbogbo tí máa ń jẹ́ báṣàrù ìyá àkọlé òwà yẹ ṣọ̀rọ̀bù yóò máa jẹ yóò sì máa mu masihu dajjal oní náà ń jẹ ó sì máa mu wà ní Allah ta'ala munazzahun an dhalika ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì mú wàá wà yóò tàn án mú wàlá yóò tàn mú ọlọ́run ọba ọba tí ń fẹ́ dá ní jíjẹ ní mímu ni ṣùgbọ́n ọlọ́run ọba ọba tí yẹ jẹun ni. wàá ní dajjal àwàr masihu dajjal olójúkan ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí sọba tó fọ́ lójú kankan o ọba tí gbogbo òròyìn pípé ti ń bẹ fún gbogbo ọkọ̀ dáa jùlọ tí ní í ṣe wàá ní wùlà àhàdà yàrá rabbahu hatta yamut lọ́la tó ti fi kún ìgbàgbọ́ tó ní nípa ọlọ́run ọba ni pé lọ́ọ́ jí òdì mọ̀ fọ́ pé kò sẹ́nì kankan tí ó fojú rẹ̀ rí ọlọ́run ọba báyìí lẹ́yìn ìgbà tá a bá kú tọ́lọ́run bá gbé a dìde ọlọ́run sí alọ́mọ àlùjánà ìgbà náà ló tó láǹfààní láti rí ọlọ́run ọba o ṣùgbọ́n màsí o dajjal yàrá ò ná àwọn èèyàn rí láǹ tó fi mọ̀ pé ọlọ́run ọba kọ́ ni màsí o dajjal nù nígbà ọba jáde àwọn èèyàn ò rí sójú báyìí mùmí ni ó rí kẹfẹ́rí gan onú òtún wá rí torí báwọn gan wọn ò tiẹ̀ pọ̀ jù lẹ́yìn rẹ̀ ìyẹn nípa pé abala ń tá a gbọdọ̀ dì mú tá a gbọdọ̀ kọ́kọ́ mọ̀nù ẹni pé tá a bá fẹ́ kọ́nà ọba kọ́ là wá kó ń bi fìtínà mà sí òdàjà lọ nímà nípa àwọn ọkọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ìsìláàmù rẹ tó ń ṣe má ṣe ní ṣe sọ̀bẹ ṣe ló má sojú èjì níbi ìsìláàmù tó ń ṣe lọ ní tó kún lọ nímà nípa àwọn ọkọ̀ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ìgbà tó Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fẹ́ disqualify jíjọ́ Ọlọ́run ànábì Ìsá alayhi salatu wa salam ó ní káànà yakulani ta'am àti ìyá àtọ́mọ àwọn méjì ń jẹun wọn mu hikima ń bẹ nọ̀rọ̀ yẹnni pé ń bá ti jẹun yóò bùkátà sí kó mu ẹ̀ ń bá ti jẹ tó mu yóò bùkátà sí kó ṣẹ̀yọ́ ẹ̀ ń bá ti ṣẹ̀yọ́ yóò padà ṣe gá ẹ̀ ń bá tọ́ tó su irú ẹni báwọn yóò padà bùkátà sí kó tó gbé ẹ̀ ń bá tó gbé yóò sùn ẹ̀ ń bá sùn tí ń jí yóò padà jíjọ́ kan yóò padà sùnjọ́ kan tí ò ní jí mọ́ ẹni pé tí ó jáde láyé ntọ́nà ọba tó fi disqualify ìjọlọ́run jésù àti ìyá rẹ̀ marianu yẹn ni pé masihu dajal oúnjẹ ó sì mú ó tún fọ́ lójú kan gbogbo àwọn ìròyìn yìí kò sínú ìròyìn tá a fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ bákan náà a ti sọ nípa ìròyìn ọlọ́run ọba subhanahu wa àtàwọn okọ mọ́níyájú alẹ́ sunna wal jamaa díẹ̀ nípa rẹ̀ bó tilẹ̀ pé a tún padà síbẹ̀ tátùn wá padà sọ tí ó wà yé wa yékéyéké nǹkan ọ̀kọ́nù ní mánì tó kún mọ ọlọ́run mọ ròyìn rẹ̀ mọ orúkọ tọ́lọ́run bá ti ń jẹ́. nǹkan lẹ́ẹ̀kejì àtàwòdò min fitnatil masihid dajjal wàá máa sáàdì ọlọ́run kọ́lọ́run ọ̀la ọ kó n bí fìtínátì masihid dajjal ní pàtàkì jùlọ nígbà tó ń bá ń kírun lọ́wọ́ níbi táyà ètò kàn tá a ti máa ń sálámà máa bẹ lọ́wọ́n ọba níbẹ̀ kọ́ lọ́wọ́n ọba kọ́ là ọ́ kó ń bẹ fìtínà masihu dajjal ọlọ́run la gbogbo wa o àtẹ̀ntì ń sọ̀rọ̀ àtẹ̀ntì ń gbọ́ ọlọ́run là wá kó ń bẹ fìtínà masihu dajjal nínú àwọn hadith tó wá tánàbí ti ń gbà wá níyànjú pé ká máa bẹ lọ́wọ́n kọ́ là wá kó ń bẹ fìtínà masihu dajjal ó ní hadith ètí buhari àti muslim ti ń gbà wá àti nasaayi látọ̀dọ̀ aisha zawji nabiyyi sallallahu alayhi wa sallam ìyá wa tó jẹ́ ìyàwó fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam káàní yẹ́dì àwọn àfisọ́lá bánàbí bá ń kírun a máa ṣe àwọn àdúrà tí ń bọ̀ yìí a máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá lórí ìrun rẹ̀ kí ni àdúrà náà Allahumma inni a'udhu bika min adhabil qabri wa a'udhu min fitnatil masiihid dajjal ìkànnù nínú àwọn àdúrà tí anabi tọkọ wa ẹ jẹ́ n wí lẹ́ẹ̀kan sí kálíbà gbọ́ allahumma inni a'udhu bika min adhabil qabri wa a'udhu bika min fitnatil masihi dajjal kí ni túmọ̀ rẹ̀ allahumma ìrẹ́ ọlọ́wọ́n bá mi inni dájúdájú èmi a'udhu bika mò ń sáàdì ìrẹ́ ọlọ́run min adhabil qabri kùnbìyànù sàárè májèǹjìyànù sàárè o wa a'udhu bika bẹ́ẹ̀ ni mo tún sáde ọ́ èrè ọlọ́run ọba mi min fitnatil masihi dajjal ọlọ́run wàá là mí kó n bẹ fitnati masihi dajjal májè ń tara rẹ̀ sórí ibú ọlọ́run májè ó kó aburú rẹ̀ májè ó kó bá mi èrè ọlọ́run ọba so àdúrà tá a máa ń ṣe lára rẹ̀ náà wò. wàrọ̀wà al-Bukhari yo amusab kọ́l káàní Sa'ad ya'muru bi khamsin wàyàtùkùrùhùnà àní nàbíyí sallallahu alayhi wa sallam annahu kana ya'muru bihinna Mus'ab ó ní Sa'ad kọ́lọ̀nkọ́ba ní yọnu sí a máa pa àwọn èèyàn láṣẹ nǹkan márùn kan tó bá ti á wí tán yóò ní òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam òun náà máa ń pa wá láṣẹ àwọn nǹkan márùn ọ̀hún nínú rẹ̀ ni pé wa a'udhu bika min fitnati dunya yaani fitnata dajjal ọlọ́run ọba o wàhálà mi kúrò ń bi fìtínà ilé ayé fìtínà ọ̀hún òun náà ni fìtínà masihu dajjal nínú hadith etí maamu muslim tí ó gbà wá látọ̀dọ̀ abu rẹ́ra kọ́lọ̀nkọ́ba níyọnu sí i wọ́n lòdì sẹ́lẹ̀ ọba sallallahu alaihi sọ pé idha tashahada ahadukum ẹ̀ ń bá ṣe táyà nínú yín falyasta'id billahi min arba'in kó yà á tọrọ lọ́dọ̀ ọlọ́run kó láwọn aburú nǹkan mẹ́rin kan kó láwọn kóńbi aburú nǹkan mẹ́rin tí ń bọ̀ yìí allahumma inni a'udhu bika min àdàbí jahannam wa min àdàbí al wa min fitnati al-mahya wal-mamat wa min fitnati al-masih àwọn ọ̀rọ̀ ó kún dáadáa sínú hadith yìí allahumma inni a'udhu bika min àdàbí jahannam wa min àdàbí al wàmín fitnatil mahya walmamat wàmín fitnatil masihi dajjal ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó ní tá a bá ń kírun tá a bá débi táyà táyà ọwọ́ ọ̀gbẹ̀yìn níbi tí a ti sálámà ká tó sálámà ká gbìyànjú ká tọrọ lọ́dọ̀ kí làwọn nǹkan ọ̀hún allahumma inni a'udhu bika ìrẹ́lọ́wọ́n bá mọ́ sádìọ́ wàá làmì mina adábi jahannam làmì kò ń bi ìyanu náà jahannama wà mina adábi lẹ́kọ́bùrì ìyanu sáré ọlọ́run wá kó mi yọ́ mbẹ́ májì ń bá wọn jẹ́ wà min fitnatil mahya wal mamat ìrẹ́lọ́wọ́n bá wàá làmì kò ń bi fìtínàtì inú sẹ̀mí àti fìtínà ìdààmúdààbò ìpayín kẹ̀kẹ́ tí máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá lẹ́yìn ìgbà ọba kú tán ọlọ́run wá là mí bẹ́ẹ̀ wa min sharri fitnatil masihid dajjal ọlọ́run wá kó mi yọ kó n bí aburú fìtínà masihu dajjal ọlọ́run wá là mí níbẹ̀ eléyìí jẹ́ àwọn àdúrà tánàbí ìtọ́kọ́ wa pé ká máa ṣe kọ́nà ọba subhanahu wa ta'ala kó fi là wá kó n bí fìtínà masihu dajjal abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́lẹ́ nìkọ̀ọ̀kan kó n bí fìtínà àtàbúrò masihu dajal nǹkan lẹ́ẹ̀kejì nu nǹkan lẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ń file kóniyọ kó n bí fitina masihu dajjal hifdhu ayatin min suratil kaf oníkàgbìyànjú láti àwọn àyà bíi mẹ́wàá kan nínú suratul kaf bẹ́yàn bá ha pẹ̀lú ògbọ́lọ́wọ́ba ọlọ́wọ́n láyàn kó n bí fitina masihu dajjal òjíṣẹ́ ọlọ́wọ́ba ó ti pa wá láṣẹ ó ní àwọn àyà ọwọ́ wájú nínú suratul Kahf anabi ní ká máa kà á ala Dajjal ká máa kà sí la níbi ẹgbà wọ́ọ̀rọ̀ mi a tọ́kàn ńlá anabi ní ká máa kà nínú àwọn hadith tó wá wá lórí eléyìí hadith Imam Muslim ló wa wá látọ̀dọ̀ An-Nawas ibn Sam'an hadith ntógùn nínú ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé man adrakahu minkum falyaqra alayhi fawatiha suratul Kahf anabi lẹ́ntì ọlọ́run bá ní kí jíjáde masiu dajjal kó sojú rẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ suratul kaf àyà mẹ́wàá bẹ̀rẹ̀ ń yá a máa kà á sí masiu dajjal la kọ́nà bó lè bá a lọ kó n bí àbúrò rẹ̀. nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi tí imam muslim tí ó tún gbà wá látọ̀dọ̀ abu darda òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé man hafidha ashra ayatin min awwali suratul kafi asima mina dajjal anábìlẹ̀ ntọ́ba ilé gbìyànjú tó tiraka tó gbìyànjú lórí àti ha àyà mẹ́wàá àkọ́kọ́ nínú suratul kaf ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò la onítọ̀hún yóò kóyọ kúòmbe fìtínà masihu dajjal nínú ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ mi àṣọ́ba sọ pé min akhir al-kafi ni yẹn ni pé àyà mẹ́wàá tó kàn yín nínú suratul kaf قال الإمام النووي سبب ذلك ما في أولها من العجائب والآيات فمن تدبرها لم يفتتن بالدجال بابا wa Nawawi nínú مسلم. sọ́yìn Muslim wọ́n ló kún fàǹtọ́fà tí wọ́n fi sọ pé ká àyà mẹ́wàá àkọ́kọ́ ó ní àwọn nǹkan èèmà ètí ń bẹnu àyà alákọ̀ọ́kọ́ ẹ̀ ń bá ń kà tó sì ń ronú sí i fìtínà Masihu Dajjal kò lè kó kò lè túrun kankan lára onítàn. wa kadhalika akhiruha bẹ́ẹ̀ náà ni ọwọ́ parí rẹ̀ afahasiba alladhina kafaru an yattakhidhu aduwwi ṣé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ṣé wọ́n rò wípé àwọn lè mú tẹ̀dẹ́ parí àáyá wọn gbìyàn bá kà tí à ń ronú sí àwọn téèyàn ń kà èyàn ò rí i pé odidi ìsọ ńlò náà ńlọjẹ kó n màsíwò dajjal nkẹlẹ kẹta nù nkẹlẹ kẹrin tá a lè ṣe kọlọmọ lè bá kó wáyọ kó n bí fìtínà màsíwò dajjal alifiraru mina dajjal wal ibtiadu minhu ó ní pé tó bá ti gbọ́n pa mẹ́sí dajjal eré yá tètè fẹsẹ̀fẹ́ jìnnà sí ibi tí mẹ́sí dajjal jìnnà sí ibi tó bá wọ̀ ètò wa dáa jùlọ ni pé kéèyàn sá lọ sí mẹ́kà kéèyàn sá lọ sí madina látàrí pé òjíṣẹ́ ọlọ́run ti já mọ̀ pé láàyè àdàkọ́lóhùn màsí òdàjàl ó ti já mọ̀ pé màsí òdàjàl kò ní wọ ìlú méjèèjì yìí tàbí kan náà àwọn mọ́ṣáláṣí mẹ́rẹ̀ẹ̀rin èyí tí ànábì tó jù a níwèé rẹ̀ yẹn mọ́ṣáláṣí ọlọ́mọba ní mẹ́ka mọ́ṣáláṣí ànábì ní madina mọ́ṣáláṣí tóòr àti mọ́ṣáláṣí akọ́sọ́ àwọn mọ́ṣáláṣí mẹ́rẹ̀ẹ̀rin o bíyàn bá wà ńbẹ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run masihu dajjal kò ní láǹfààní láti dé ọ̀dọ̀ èèyàn eléyìí jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì yẹn lórí àwọn nǹkan tí a ṣe tá a bá fẹ́ kí masihu dajjal kọ́rọ́ lù wá fìtínà rẹ̀ tá a bá fẹ́ kó sí ọ̀fìn rẹ̀ àwọn tá a ṣe nù yẹn ni pé gbìyànjú àyà mẹ́wàá nínú Suratul Kahf ìmọ̀ àyà mẹ́wàá àkọ́kọ́ tàbáyà mẹ́wàá ètò kàyìn máa kà á máa ronú sí ntọ́ nǹka tí Masihu Dajjal tó bá bọ̀ láyé pẹ̀lú àánú Ọlọ́run Ọba Ọlọ́run Ọba yọ́ọ́là kò ń bi àbúrò rẹ̀ nǹkan lẹ́ẹ̀kejì lára tí a ti wí lọ́ọ́ máa àwọn àdúrà tá a máa ń ṣe lọ́wọ́ parí níbi táyà máa fi bẹ lọ́hùn má máa kánjú ṣe táyà má máa rántí sí Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabri wa min fitnati al-mahya wal-mamat wa min fitnati masihi dajjal wa min sharri fitnati masihi dajjal máa wí pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó kọ yọ yọ ọ́ là kó mi fìtínà masihi dajjal ìlú Maka mórílẹ̀ bẹ́ẹ̀ lọ sá pamọ́ síbẹ̀ àwọn mọ́ṣáláṣí mẹ́rẹ̀ẹ̀rin mọ́sálásí mẹ́kà àti madina mọ́sálásí tóòr àti mọ́sálásí akọ́sọ́ ti ń bẹ ní ilẹ̀ falastin nítòsí jerusalem sá lọ síbẹ̀ ọlọ́run bá yóò lọ kó n bí màsíwò fìtínà màsíwò dajjal nkẹlẹ kẹrin náà bákan náà tó ní wípé lọ nímà nípa ọlọ́run àtàwọn ọkọ rẹ̀ islam rẹ̀ ṣe dojú ẹ̀ mú kọ àtọ́lọ́run ń jẹ́ ìròyìn ọlọ́run dàmà pẹ̀lú ṣíṣe léyìí ọlọ́run tàn án lá yóò kó ayọ̀ kó n bí fìtínà màsíwò dajjal abala tó wá tẹ̀lé ni wípé nígbà tí fìtínà Masihu Dajjal tó lágbára tó báyìí èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ò fẹ́ fi mẹ́nu bà nínú alukur'an oríṣiríṣi ọ̀rọ̀ lọ́lọ́ ńlá wọn àfa òní wọn sọ lórí abala yìí àwọn kan ní à Ọlọ́run sọ ọ́ Ọlọ́run ti ṣàlàyé rẹ̀ dimnal ayati lẹ́tì dókítàtì fi kọ́ọ̀lì ìtàhálà nínú àwọn ohun àrísàmì èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ nípa rẹ̀ nínú suratul an'am àyà one fifty eight ọgọ́jọ ó dín ẹyọ méjì ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw kasabat fi imaniha khayra ọlọ́run nígbà tí ó bá di wípé àwọn ohun àrísàmì ọlọ́run àwọn apá kan nínú rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbè nígbà tí apá kan nínú rẹ̀ nígbà ó bá di pọ́ bá dé tán apá kan náà àwọn àmì ọlọ́run nígbà ó bá di pé ó bá hàn sáyé lásìkò náà láyàǹfà nafsan emmanuwa ìgbàgbọ́ téèyàn bá sì fẹ́ ní téèyàn ò ti ní síwájú àkókò kò lè wúlò fúnru ẹni bá ń mọ́ o abẹ́ni tí ò ti ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbanlọ́sọ̀ afẹ́ máa ṣiṣẹ́ rí nígbà tó oòrùn ti wọ̀ tó ti yọ níbi tó ti yọ níbi títí máa ń wọ̀ ìgbanlọ́ afẹ́ máa ṣiṣẹ́ rí ìgbanlọ́ fẹ́ túbá ìgbàgbọ́ kò wúlò mọ́ tútú báwọn kò lẹ́sẹ̀ lẹ́mọ̀. wàhádìí ayat báwọn afọ onítẹ̀fsíìrù bí wọ́n ṣe sọ wọn làwọn ohun àrísàmì ètò làwọn bá ti ń dákọ nínú àyà yìí ìkíní bẹ̀ ni àdàjàl wàtúlọ́rin sàmsì mí màgìrìbìyà wàdàbàtù wọn ní kíní bẹ̀ onímọ̀síwò dàjàl ìkejì oníkóòrùn ọyọ níbi títí ń wọ̀ ìkẹta oní ẹranko èyí ti sọ pé yóò jáde tí ó sì máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ àkọ́kọ́ ni ọlọ́run wì kọ̀ọ̀kan sọ yanya ni ọ sọ màmú àyà alukuran èyí tí ń sọ nípa pé tútúbà ò ní wúlò mọ́ lápá kan náà àwọn ohun àrísàmì ọlọ́run bá tó bá ti lè tó bá ti dé. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afa sọ wọ́n ní inal Qur'an dákàrà ní zola Isa aleyhi salatu wa salam ntí òjò kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó wulẹ̀ fún Masihu Dajjal kó fún ní odidi aya kì í sọ nípa rẹ̀ ni pé. Pe, nígbà ó jẹ́ pé ọlọ́run ti sọ nípa nẹ́bí Ìsá aleyhi salatu wa salam òní ó sì pa Masihu Dajjal ó wá dákọ̀ abala kanu ó fi abala kan ó fi ilẹ̀ eléyìí náà ń bẹ nínú ìṣesí sọ̀rọ̀ àwọn alárúbáwá ìlànà kan ló jẹ́ nínú ìlànà àwọn alárúbáwá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ni pé ọlọ́run ti sọ nípa Ìsá Ìsá sì ní ó pa Masihu Dajjal nígbà ó ti sọ nípa Ìsá náà ó ti kó Masihu Dajjal ó ti kó sínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta annahu madhkurun fi qawlihi ta'ala wọ́n ní à ah, ọ̀rọ̀ masihu dajjal ọlọ́run ti mẹ́nu bá nínú àyà ti mẹ́nu suratu Ghafir àyà fifty seven la khalqu samawati wala ardi akbaru min khalqin nasi ọlọ́run ní dídá tó ń dá sámà méjèèje àtilẹ̀ ó tóbi ju dídá èèyàn lọ wọ́n ní tọ́lọ́run gbà lérò pẹ̀lú èèyàn ń bí òun náà ni masihu ad-dajjal pé min babi itlaqil kulli wà ìrọ̀dàtì àlùbáàdì mìíràn bá bìtàlá kiri kó lè àlùbáàdì ẹni pọ́lọ́ ń dákọ̀ anas nítòsí gbàlérò pẹ̀lú anas oní ànìmọ̀síwò dajjal àwọn àfa wọn a máa lò ó kọ́lá abul aliya ayé àádọ́mù min khalqi dajjal hìnà àdọ́mátì hùlì yahudu yẹni wípé dídá bọ́lọ̀nsì lásàmà méjèèjì àtìlẹ̀ ẹ́ ọmọ tóbi pọ̀ jù báwọn yahudi bí wọ́n ṣe kàǹkà bí a ṣe sọ nípa Masihu Dajjal yẹn bí a ṣe fún un nítumọ̀ tí ọ̀làgbàrà tó afa Ibn Hajar kọlọ̀bánikẹ́ wọn wọn ni hadha ìmfàbàtà ahsanul ajwiba wọn ni ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta yìí wọn ni ló dára jùlọ ní ìdáhùn fayakunu min jumlati matakafala nabiyyu sallallahu alaihi wasallam bibayani àti pé yóò máa wá wà lára nǹkan tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi mú ìtumọ̀ rẹ̀ dé etí gbọ̀ wá. nǹkan lẹ́ẹ̀kẹrin ni pé anna al-Qur'an lam yadhkuri dajala, ihtikoran li shani ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin wọn ni ọlọ́run ọba sọ nípa màsíhù dajjal kí lọ́fẹ́ ní ọ̀nfẹ́ sọ nípa rẹ̀ sí ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti lè bá a jẹ́ ká mọ̀ pé ẹni tí ò jẹ́ nǹkan kan ojú ọlọ́run fi ojú rẹ̀ náà ìṣesí màsíhù dajjal látàrí wípé yàdáyìn arrububiya ó ń pera rẹ̀ ní rọ́bù ó ní ọlọ́run ọba ọba tó ṣẹ̀dá òun lòún dá òun lòún jí òun lòún sì ń pa ìdí nìtọ́ fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi dá kọ Masihu Dajjal nínú alukur'an èyí ó wù káwí ọlọ́run dá kọ rẹ̀ nínú alukur'an yìí ó dá kọ rẹ̀ ó nígbà bá ti lè nínú hadith léè tó fẹsẹ̀ múlẹ̀ eléyìí náà ti tó lẹ́rìí máa jẹ́ mìíṣó lórí pé Masihu Dajjal aburú rẹ̀ ó ń fìtínà ńlá ni kọ́nà ńkọ́là wa lọ́wọ́ parí alákùn masiu Dajal bó ni yóò ṣe wá parun níbo ni yóò sì kù sí yakunu halakuhu alayade almasih ayinsa ibn maryam aleyhi salatu wa salam látọwọ́ anabi ayinsa oníkú masiu dajjal òní yóò ti wáyé níbàámu sí ọgọ́rọ̀ náà àwọn hadith ìtọ́lọ́láàfíà tó fi ìdí eléyìí tó fi múlẹ̀ yẹnni pé dajjal yóò ti fojú hàn sórílẹ̀ ayé gbogbo òlò pátápátá yóò ti dé àfi àti Madina nìkan àwọn tí ó tẹ̀lé wọn wà á pọ̀ fìtínà rẹ̀ yóò kárí ilé kárí odò yóò kárí ilé kárí oko yóò kábù ti bú àtòrò gbogbo àgbáńlá ayé ẹnìkan ò ní láǹbi fìtínà rẹ̀ àfàwọn díẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo nígbà náà ni Masihu dajal, ni anabi Isa aleyhi salatu wa salam yóò wá sọ̀kalẹ̀ láyé tí anabi salatu wa salam tó ṣe àlàyé nípa rẹ̀ òun náà ni almanaratu asharqiya bi Damasco níbi asóró funfun tí ń bẹ ní ibùwọ̀ oòrùn ìyẹn ní ìlú Damasco wọ̀yẹ̀ltáfù hawlahu ibadullahi almu'minun àwọn tí ó wàá yí ànábì Ìsá Jésù tí wọ́n yípo nígbà ó bá padà dé àwọn ẹrúsìn Ọlọ́run bá ti ń jẹ́ olùgbọ́lọ́wọ́n bá gbọ́ ni fàyèsí rubihim àtòun àtàwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo yìí wọ́n jọ máa rìn tí wọ́n fi kan masihu dajjal wọ́n kàn ní báàbù lòdìn ìloro olódò ibẹ̀ ni yóò ká masihu dajjal ibẹ̀ ni yóò kà mọ́. fàyídàrọ̀ àwù dajjal bí masihu dajjal tó bá ti lè rí ànábì Ìsá báyìí tó bá ti lè rí jésù báyìí dábàá yóò máa yòrò ni kàmáyà dóbòlì mílíọ̀ ẹgẹ́ bí iyọ̀ bí ṣe máa ń yòrò nígbà ó bá dénú omi tàbí bí òrí bí ṣe máa ń yọ gẹ́ẹ̀rẹ́gẹ́ẹ̀ nínú oòrùn ọ̀sán pákánrín fayakulu la Isa alayhi salatu wa salam anabi Isa yóò wá sọ pé tọ́ a má ti kú inna li fika dọ́rbatan lan tafutani a kó o tó kú lílù kan bẹ tẹ́kùn bọ́ gbọ́dọ̀ lù ọ́ ò lè borí bọ́ níbẹ̀ o fẹ̀tàdà arákò Isa báyìí nàní bìnrin yóò sì pakuru mama siwu dajjal fayakutolo bi haribati nǹkan jagun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni yóò fi pa á bí màsíù dàjálù tó bá ti lè wá kú bí balógun bá ti lè gún tó ti lè kú ogun ìfọ̀nì àwọn tí wọ́n tẹ̀lé màsíù dàjálù bí wọ́n sì sagun òun lélẹ́yìn àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n mọ̀ wá líyan lọ bẹ́ẹ̀ ni wọ́n máa pa wọ́n hátà yakú la ṣájàrú wàlẹ̀ hájàrú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá pátá oní ọmọ sòfò Yahudi pẹ́tọ́ ìrẹ́ mùsùlùmí máa bọ̀ yá muslim yá abdallah hádà yahudiyun khalifi máa bọ̀ wá Yahudi kan ti sá pamọ́ sẹ́yìn mi ta'al faqtuluhu máa bọ̀ wá kọ̀ wá pa á gbogbo igi oko pátá oníyọ́ sọ̀rọ̀ illal garqada àfi garqad nìkan igi àwọn Yahudi ni ó nìkan ni ò ní ṣòfófó àwọn Yahudi yẹn ni pé ikú Masihu Dajjal yóò wáyé látọwọ́ anabi Isa aleyhi salatu wa salam nínú hadith ètàrí nínú sahih muslim látọ̀dọ̀ abdullahi ibn amr kọ́lọ́mbà ni yọ́nù sí àtúnwò àti bàbá rẹ̀ òjíṣẹ́ láwọn bá sọ pé yakhruju dajjal fi ummati fadhakara al-hadith fayab'athu Allahu Isa ibn maryama anabi sọ pé masihu dajjal yóò jáde ta o yóò ti dá fìtínà lẹ́ o lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run wà rán anabi Isa ọmọ maryam ọlọ́run wọ́n rán sí anabi Isa yìí ẹni tí mo lè fi wé òun náà ní ọmọ Mas'ud fayatolobo fayohlekawo òní ọ̀wà wá títí ó fi pa á bí ọ̀rọ̀ nípa masihu dajjal bí yóò ṣe mọ ọ̀nà níjókòó tí ń bọ̀ lágbára lọ́wọ́ bá ọ̀rọ̀ nípa Ànábì Ìsá alayhi salatu wa salam òní a máa sọ wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah wa dhkur rabbaka idha nasit.